bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. mo kí gbogbo ojú tó wò mí káàkiri ayé mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa kú déédé àsìkò yìí o mo sì kí wa pé a kú bójú ọjọ́ ti rí ẹ̀ẹ́dẹ́ ọdún bí tó adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ kí n kí n tó bẹ̀rẹ̀ rárá láàárọ̀ yìí mo jẹ́ ẹ̀yin èèyàn ní ọpẹ́ olórin kan ní èmi mà lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o àbí báwo ló ṣe kọ́ èmi gan lọ lọ́pẹ́ o torí pé mo pé ẹ̀yin èèyàn ẹ dá mi lóhùn ìdùnnú gan ló jẹ́ fún mi wípé mo pè yín ẹ dá mi lóhùn ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mà ẹ ṣé sà ẹ àdúrà yín ọlọ́run á jẹ́ ó gbà ó torí mo mọ̀ pé yàtọ̀ fún wípé ẹ kọwọ́ bàpò ẹ fún wa lówó ẹ tún ṣe àdúrà gidi fún ọmọ náà ní ilé tiwa àwa ṣe àdúrà gidi ká tó sùn a tún ti jí látàgò mẹ́ta òru táwa náà tún ti ń ṣe àdúrà wípé ọlọ́run bá wa yọ ọmọ náà nígbèkùn títí dìgbà tí mo fi wá sí ojú kámẹ́rà yìí à ń retí ìpè látọ̀dọ̀ àwọn lógun lẹ́kọ̀ọ́ lọ́hùn pé kí wọ́n pè wọlé mo wá láyọ̀ láti sọ fún wa pé láti inú ìkànnì BGI TV pẹ̀lú ìyanu láti ìrọ̀lẹ́ tá a ti post fídíò yẹn nígbà tó máa fi di alẹ́ lágbára ọlọ́run a ti rí two million plus nígbà tó máa fi di alẹ́ nígbà tílẹ̀ máa fi mọ́ láàárọ̀ yìí another one million tó wọlé ó di three million naira three million plus tó lé ṣáá ó ní a kó fún àwọn ẹbí arákùnrin wa ohun tó tún wá dùn mọ́ mi ni pé bó tiẹ̀ ti wù kó jẹ́ pé kò pọ̀ àmọ́ owó yẹn tún wá gbé pẹ́ẹ́lí díẹ̀ nítorí pé lẹ́nu àná sí òní àwọn general general àpò àpò general tí wọ́n ń dá owó yẹn sí wọ́n ti rí thirty three million naira thirty three million naira àwa ń bẹ ọlọ́run wípé kí àwọn ará bíi kí wọ́n tiẹ̀ ṣíjú àánú wo àwọn ẹbí yẹn àti bàbá àtìyá àtọmọ kékeré tí wọ́n gbé lọ́dọ̀ wọn ti ṣe ọmọ tá à ń torí ẹ̀ pariwo kí wọ́n jọ̀kan ṣàánú wa kí wọ́n má pa ọmọ yẹn gẹ́gẹ́ bí ìlérí wọn wọ́n náà tiẹ̀ tó wá sọ pé kì í ṣọmọ nìkan àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn fẹ́ pa lénìí mo tún ṣe gbọ́ information yẹn wípé kì í ṣe ọmọ nìkan o the three victims lọ́lọ́run máa pa lẹ́nìí ọlọ́run ọba ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run wọ́n wá gbègbè àwọn ẹbí yẹn gbé ìgbésẹ̀ kan tó yà mí lẹ́nu tó sì dùn mọ́ mi àwọn ẹbí yẹn gbé ìgbésẹ̀ kan tó yà mí lẹ́nu tó sì dùn mọ́ mi ìgbésẹ̀ náà ni wípé wọ́n gbìyànjú láti rí i pé wọ́n sẹ́ndì SOS save our soul sí gọ́fúnà Ṣèyí Mákindé àti president Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe flyer fún un flyer náà ni ẹ̀ ń wò lójú ìwòran yìí wọ́n ṣe flyer fún un wọ́n wá ń pariwo pé kí wọ́n jọ ọ́ o kí gọ pàápàá jùlọ gọfúnà Ṣèyí Mákindé torí pa ọkọ àtìyàwó ọmọ Ọ̀yọ́ state ni wọ́n ọmọ Ṣakí ni wọ́n bóyá Ṣakí àbí Ṣẹ̀yìn ò ní àwọn méjèèjì wọ́n wá ń pariwo pé kí wọ́n jọ ọ́ kí wọ́n bá wọn dá sí kí wọ́n lè rìlíìsì àwọn ọkọ àtìyàwó àtọmọ yìí tí wọ́n kó yìí write up náà lọ báyìí pé kódà gbogbo newspaper lénìí ni wọ́n sọ pé news yìí wà ṣùgbọ́n tèmi rí ni ti Guardian nínú the Guardian wọ́n ní the families of adopted persons appeal to Tinubu Makinde over hundred million naira ransom owó rẹ o ó dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ń wò lójú wòran wọ́n kọ mẹ́sẹ̀gì jáde ní eighteenth January twenty twenty four ó sì dá mi lójú pé èní gan ni eighteen ìyẹn ni pé ọjọ́ kejìdín ní ogún oṣù kínní ọdún twenty twenty four ní ọdún tá a wà yìí wọ́n ní an appeal has been made to President Bola Ahmed Tinubu and Oyo State Governor Seyi Makinde for the rescue of a Nigerian Air Force officer squadron leader Nurudeen Popoola, his wife Ganiat, and a 16-year-old 100-level student of the Nigeria Air Force Institute of Technology, Kaduna Abdulgani Folaranmi. University tọmọ yẹn wà Institute of Air Force Institute of Technology, Kaduna. Orúkọ ọmọ náà ni Abdulmugini Folaranmi. Nurudeen hails from ilé ìyálóṣà ẹ̀bù ìkọlàbà ẹ̀kúnlé ìsẹ́yìn his wife comes from ilé ìdíàpẹ́ ìjẹ̀mbà ìsẹ́yìn they were abducted from their home at the national Ice center quarters mondo kaduna on december twenty-seven twenty thirteen eh, twenty twenty-three at about one a.m. lóru ni wọ́n kanlẹ̀kùn ni wọ́n gbé wọn. The abductors gave their families Thursday, January 18, today, as ultimatum to pay 100 million naira ransom or have their victims killed. ètò 100 million yóò bá ti pé lé ní o àwọn apá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni o. A cousin to the Air Force officer Olatunde Abdulrafiu who spoke with, space, uh, with newsmen in Ibadan yesterday said family members have made fra uh, frantic efforts to reach out to the state governor through email as they could not meet with him physically. Rafiu said the email was sent to the governor dated January 8, but there has not been any response at all. He also appealed to Makinde to reach out to his Kaduna State counterpart, Uba Thani, to help save the victims. Abdurrafiu said, since our brother and his wife with our young brother were kidnapped in the middle of the night of December 27, 20, eh, December 27, 2023, we have made all efforts to gather the money requested by the kidnappers which is 100 million naira but all we could get till this moment is just 30 million naira ìyẹn ní àná láàárọ̀ yìí àwa ti fi three million kún pẹ̀lú ògùn ọlọ́run ó jẹ́ 33 million for two weeks the abductors did not call us till they did on monday monday jẹta abeg monday jẹrin telling us that they gave us till thursday to come up with the money We have made public appeals and called on people of means in the society to help secure the lives of our loved ones in captivity. Friends, extended families, family members have reached out, but we are all still far from the amount demanded, which is 100 million naira, and we have only today left, which is today. We are renewing our appeal to President Bola Ahmed Tinubu and our governor Sheyi Makinde to please help us do something within the little time left to the ultimatum given. eléyìí ni àpíìlì tuntun tí àwọn ẹbí arákùnrin ìyẹn àwọn ẹbí ọmọdékùnrin tí wọ́n kọ síta so ó wá kù sí ọwọ́ àwọn ìjọba tí wọ́n àpìlì sí kí wọ́n gbọ́ nǹkan tí wọ́n sọ o. ní agbára ọlọ́run ọba ẹ̀yin èèyàn wa ẹ yà mí lẹ́nu gan-an mo dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n ìdúpẹ́ wa yìí á rí dúpẹ́ délẹ̀ nígbà tẹ́ni bá kọjá tá a gbọ́ pé wọ́n pa ọmọ yẹn àti àwọn tí wọ́n gbà sílé ọkọ àtìyàwó ìdùnnú ni ó ga fún wa pàápàá jùlọ tá a bá gbọ́ pé tó wọ́n ti gba owó yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti rìlíìsì wọn kí wọ́n máa lọ now <laughs> èyí ni láti sọ fún wa pé lánàá <coughs> mo ń sọ lánàá wípé èyí tí gọ́fìnà Sule Lamido tí í ṣe gọ́fìnà Jigawa èyí tó ń sọ pé ọmọ Yorùbá ọmọ Nàìjíríà ẹnu wa ò lẹ́kọ̀ọ́ a lè fáìtà wọn a lè ṣe kinní kan ìrọ̀pọ̀ ń sọ lánàá pé irọ́ tó tóbi ni tí ìyàbá tó yà fún yàn gan èyí ó yíjú padà yóò bu ẹni tó nà jẹ tí ìyàbá tó yà fún aráàlú láì bára wọn sọ tẹ́lẹ̀ fúnra aráàlú ló máa revolt ẹ gbàgbé pé bóyá we are too poor to revolt we are never too poor to revolt tí ìyà bá dojú ẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn á rí àtò ara ẹ̀ ní níwùsì tí mo fẹ́ kà yìí láti Àbújá ìkan nínú àwọn tí ọ̀rọ̀ kàn gan ó fi ìbínú sọ̀rọ̀ lánàá the next protest I will lead will shock everybody because if the president cannot name the kidnappers and the sponsors yusuf yunusa yusuf ló sọ ọ̀rọ̀ yìí arákùnrin yunusa yusuf ó lóun fúnra òun lòun máa ṣíwájú tí gbogbo aráàlú máa tẹ̀lé òun táwọn máa lọ fi ọkùpáyà àbújá tẹ́ bá dẹ̀ wo ohun tó ń ṣe ní sri lanka kápítà ìlú yẹn gangan tí pírẹsidẹ́ǹtì wà òun ni wọ́n lọ ọkùpáì kó tó di pé freedom dé ni mo ṣe ń pariwo lánàá pé president Tinubu ẹ má yẹ kí wọ́n bà ìjọba yín jẹ́ expedite action lórí ọ̀rọ̀ àwọn fúlàní tí military bá sọ fún wa pé ẹ we are strategizing for how long ẹbí mélòó ni wọ́n fẹ́ ká sọnù kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní expedite action <clears throat> níjẹta ń bìbà ìlóru òní bọ́ǹbù dáhùn nìbàdàn tálámọ̀ tó ṣe kí lámọ̀ tó ṣẹlẹ̀ ṣé àwọn boko haram náà ti débàdàn ni ṣáwọn bandits náà náà tún ti ń lo bọ́ǹbù ni èwo lámọ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ bó tẹ̀ tún kò jẹ́ pé mo gbọ́ rumors pé ẹnìkan ó jẹ́ illegal miner òun náà ló kó àwọn bọ́ǹbù wọnú ilé kan tó stọ́ ẹ̀ páìlẹ̀ kó tó di páwọn yẹn explode no matter what insecurity náà ló fa gbogbo ẹ̀ explosion of bomb nínú Ìbàdàn kò ṣeé gbọ́ mi ò gbọ́ rí láyé mi ẹ wá mọ iye ẹ̀mí tó bá lọ àwọn fúlàní náà ló tún ṣe tiwọn yìí president tinubu ṣàyọ excellency bàbá mi lẹ jẹ́ o nínú àwọn diehard fans ni mo wà ṣùgbọ́n ìtẹ́ ìṣe yìí mi ò support ẹ̀ sà ikú gbóná fífọ àwọn ọmọ ọlọ́mọ tá a dẹ̀ ti rí kankan tíjọba yín ṣe sí ju wípé à ń rí kà nínú newspaper tí military sọ pé àwọn strategize till when ṣé ẹ mọ́ lọ àfẹ́ lọ ẹni ká máa dé ojú ihò ni ṣó dìgbọ̀n bá pa gbogbo wa tọ́kí military tó take action ni kò gbọ́dọ̀ jẹ́lu òyìnbó lè ọ̀rọ̀ burú débi pé àwọn kan wá wọlé gbá àwọn èèyàn pa mo mọ̀ pé immediately wọ́n ti wá wọ́n ti find solution sí until when ni káwa máa retí àwa tá a jẹ́ mẹ̀kúnnù torí pé kò tí ì kan àwọn ọmọ ti yín báyìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ elite kèèkà àwọn ọmọ yín wọn ì tí ì ra àwọn ọmọ yín gbé bọ́nà tẹ̀síwẹ́rí wọn gbé ṣáwọn ọmọ yín gbé nàìjíríà ni ọmọ asọ̀rọ̀ house of rep member mélòó ló máa dúró nàìjíríà <clears throat> ọmọ sẹ́nẹ́tọ̀ mélòó ló wà nàìjíríà gbogbo ọmọ tí yẹn ti gbé wọn jápa lọ ìlú òyìnbó aráàlú òyìnbó ìbàbá ṣèlú òyìnbó kó dáa ẹ̀yin agbọ́mọ lọ sápamọ́ síbẹ̀ ó la ṣe ń pè yín pé ẹ má jẹ́ kí ilé ayé yìí nira fáwọn aráàlú láti gbé bẹ́ẹ̀ bá sì jí wa lówó kó tẹ̀ jí tiwa kò sí wàhálà àmọ́ tẹ́ bá lẹ́ fẹ́ gbẹ̀mí wa yẹn ni wàhálà máa dé tẹ́ bá ló kú bí tá a máa gbà pẹ̀lú ẹ̀mí wa ìyẹn ọgbọ́n ni wàhálà ìyẹn lèmi rí sí pé kò tọ́ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹ bá wa ṣètò lórí àwọn fúlàní kó tó di pọ́nmọ́ aráàlú máa máa gbébọn ẹ̀ hmm. ee bí yàbá dé ojú ẹ̀ fẹ́ dà bí yàbá dé ojú ẹ̀ fún ẹ̀dá o ẹ̀dá rí vóòtò. bí yàrá dojú ẹ̀ gan ẹ̀dá rìvò tó ń ṣẹlẹ̀ bára ní àwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn á sọ̀rọ̀ ẹ̀ mi ṣí fóònù yẹn bára ní àwọn èèyàn àwọn èèyàn á o òdìmọ̀ye sango pé kí ba ìjọba ó ní nísìn eléyìí tá fi wèrè lẹ̀ pẹ̀lú òkú yẹ ó lè sún jẹ bẹ́ẹ̀ ni bárakùnrin lọ bẹ̀rẹ̀ mo dẹ̀ dàmí lójú pé àfàìní lídà làfàìrẹ́ ni tẹ̀lé wọn àwọn èèyàn ti gbóró sínú tó ń retí ni pé kí wọ́n rẹ́ni máa ṣíwájú pé ee mo dé ó yẹ nìṣó àwọn èèyàn á dìde wọn á jáde tẹ̀lé o àbíṣẹ́ ni tí wọ́n ń pọmọ ẹ̀ nífọ náà fọṣu ṣáwọn ẹbí yẹn adarí ìjọba tó wà ń ta yìí àwa dẹ̀ ní dá owó à ń dá owó fún ọmọ torí pé kẹ́mi ẹ̀ lè wà nílùú tó lọ́ba tó níjòyè àdẹ̀ rí nǹkan kan tíjọba bá wa ṣe sí i ẹ̀gbọ́n tarakùnrin Yunusa Yusuf yìí sọ ó ní in a recent and impassionate impassioned interview on Channel television Yunusa Yusuf the organizer of Kagaruko local government area local government youth in Kaduna discussed the escalating insecurity ẹ má gbàgbé pé Kaduna ni wọ́n ti gbé ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn àti àti àwọn méjì tó ń gbọ́dọ̀ wọn ọkọ àtìyàwó tó ń gbọ́dọ̀ wọn the àwọn ará Kaduna náà ni wọ́n fìbínú sọ̀rọ̀ yìí discuss the escalating insecurity impacting communities in Abuja <clears throat> expressing expressed this concern about the growing kidnap threats Mr. Yusuf called upon Mr. Yusuf called upon the president to take the president to take decisive measures and disclose the identities of those orchestrating these illicit activities including exposing the alleged sponsors fóònù yóò mú wa tán fóònù yóò mú wa tán full uh, fashion náà. Mr. Yusuf called upon the president to take decisive measures and disclose the identities of those orchestrating these illicit activities, including exposing the alleged sponsors, providing assistance to kidnappers. In the course of the interview, Mr. Yusuf underscored the urgency of unveiling the individuals responsible for the kidnapping epidemic emphasizing the existence of a network of supporters aiding these criminals, criminal elements. Additionally, he hinted at the potential for future protests if concrete actions are not promptly implemented. He remarked, all the chairmen in the border communities, they are no more living in their communities. All of them have left their communities due to insecurity so the government is not telling us the truth some people are responsible the president should expose them nigerians want to hear the next protest i will lead will shock everybody because if the president cannot name the kidnappers and the sponsors it means he has not lived up to the expectations of the nigerians that voted for him Ciao. Bye bye ẹni tí wọ́n ń gbìyànjú láti sọ fún wa ni pé bó ṣe wà yẹn o ìtàn gbìyànjú láti sọ fún wa ni pé bó ṣe wà yẹn àwọn kan wà tí wọ́n jẹ́ sponsor àwọn arábí àwọn kan wà tí wọ́n jẹ́ sponsor fún àwọn fúlàní tí wọ́n jiyàn gbé yìí èmi gan dẹ̀ fẹ́ nígbàgbọ́ bẹ́ẹ̀ pé wọ́n ní sponsor ìdí rèé àbí kí tó think yàtọ̀ fẹ́ni tó sọ fún wa pé Nigerian banks ni wọ́n gbé ni wọ́n ń gbé àwọn owó tó ń gbà yìí lọ akàlànà bí bet àwọn owó tó ń gbà yẹn sáwọn Fúlàní náà ni wọ́n ṣàyàgbàgbà gbé eleven million two hundred million one hundred million ni wọ́n ń gbé lọ sí báǹkì ṣé Fúlàní ló dá gbé lọ fúnra wọn Fúlàní tí ò lè fi gbé ìgò kan hó Fúlàní tí ò ka kankan ni wọ́n máa wá fíìlì eh, eh, fọ́ọ̀mù two hundred million ni wọ́n máa gbé lọ sí báǹkì seven hundred million náà dìmáàndì lọ́wọ́ òbí ọmọ tí wọ́n pa mẹ́rin inú ẹ̀ sí bí ẹ̀ náà bá gbé seven hundred million wá fúlàní náà ló máa gbé lọ báǹkì irọ́ ni wọ́n ní àwọn kan lábẹ́lẹ̀ ìròmí wọn tó ń jó lórí omi onílùú ẹ̀ wà lábẹ́ odò tí pírẹsidẹ́ǹtì wa ò tí bà wá wá jáde táwọn security men wa ò tí bà wá wá jáde àdẹ̀fi kí wọ́n bá wa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ nílùú yìí tó lè rojú láì kó ṣe bẹ́ẹ̀ ẹ ti gbọ́ báyìí nìsín group group leader kan ló sọ̀rọ̀ yẹn ta ló mọ tẹ́lómi náà tún rò lọ́kàn kí la mọ̀ tó máa ṣẹlẹ̀ tó bá di pé wọ́n gbé wọ́n wọlé and kíní yẹn bí mo ṣe ń wò àwọn tí wọ́n ń gbé jù so far for now tí fúlàní dídì lọ kanlẹ̀kùn lọ gbé ní o ní north àwọn yorùbá tó wà north ni gbogbo incident tá a sì ń gbọ́ báyìí gbogbo cases yẹn àwọn Yorùbá tí wọ́n wà ní north ni so they are trying to tell us that àní north yẹn kẹ́yìn Yorùbá kú òun káwọn tún wá ka yín mọ́nú ilé yín káwọn wá dọ̀yà ha yín is that what they are trying to say and what they are trying to do Mr. President mo tún tún sọ lẹ́ẹ̀kan sí sà your excellency ẹ má jẹ́ kí wọ́n ba ìjọba yìí jẹ́ ẹ tètè expedite action in fact kò wọ́ọ̀sì tó ìláyé Buhari lóòótọ́ ni wọ́n ń gbèyàn bẹ́ẹ̀ tí wọ́n ń wọlé gbèyàn ó ti wọ́n ti ojoojúmọ́ ni wọ́n graduate sí bó bá ṣe rí wípé security yẹn ń lò nílùú bẹ́ẹ̀ làwọn ṣe ń hàìsí nínú nínú criminal activities wọn tó bá ti rí i pé ìjọba wà less concerned lórí security lórí pé kí wọ́n pa àwọn àwọn kan increase in the various act tí wọ́n sì and demand one high every day a ní kó sọ́wọ́ ṣówó ọ̀hún ní nàìjíríà bí nàìjíríà ṣe rí owó yẹn ló wá rọrùn láti rí àwọn tí wọ́n dẹ̀ ni wọ́n ń sponsor àwọn ará bíi tẹ́ ẹ bá wá wọn lọ wá wọn bọ̀ wọ́n ti wà nípò kan àbí kejì rí nàìjíríà olówó ni wọ́n o mo béèrè lánàá pé ṣé lóòótọ́ ni bíbélì sọ pé a ó máa gbà lọ́wọ́ ẹni tí ò nífẹ̀ẹ́ tó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bíbélì sọ bẹ́ẹ̀ á jẹ́ pé ọ̀rọ̀ yẹn làwọn náà ń ṣe yìí tọ́nà ti rí wa pé àwọn mẹ̀kúnnù tí wọ́n ń gbé ò ní owó lọ́wọ́ bó bá dá ọmọ tiwọn ni wọ́n gbé náà ní kán lọ́wọ́ dẹ́ mílíọ̀n wá ìmí kan máa pe báńkà ẹ̀ ni hello yeah I need hundred million today kílẹ̀ tó ṣú wá gbé hundred million yẹn bá ń lé ìmí ìwà bẹ́ẹ̀ nu wọn àwọn fúlàní yìí wọn yáwájú wọn o ẹlòmíín wà náà tí wọ́n gbé yẹn tó jẹ́ pé àti jẹ àti mu àwọn ẹbí ẹ̀ wàhálà ni tí wọ́n wá tiẹ̀ wá pò wọn àtàwọn ọmọ àtìyàwó tí wọ́n pa wọ́n tí wọ́n pa wọ́n mọ́lẹ̀ ẹ̀ tí wọ́n palẹ̀ wọn mọ́ tó wá sọ fún wọn pé ẹ̀ lọ wá two hundred million ẹ̀ lọ wá five hundred million ẹ̀ lọ wá seven hundred million wọ́n bá nírú ẹ̀ ni wọ́n wà condition tí wọ́n wà gbogbo àwọn tó ń lo Bentley tó ń lo Bugatti tí wọ́n lo eh, kí ni mọ́tò gbọ̀rọ̀ kan tó máa ń lò yẹn limousine àwọn tó ń lo mọ́tò ńláńlá jìnkẹ̀jìnkẹ̀ mọ́tò three hundred million five hundred million wọ́n ará wọn yẹn gbé ẹni jẹ́ ló lò kiri ẹsẹ̀ ẹ̀tọ́ jẹjẹjẹ fún ló fi rìn kiri lẹ̀ ń gbé lẹ̀ ń béèrè two hundred ni ti rí jẹ́ kó lọ jalè ni gbẹ̀yàn jalè gan kò lè rú owó yẹn báńkì mélòó ló ní two hundred million nínú strong room owó tó bá ti jowó lọ wọ́n lọ kó sí central bank pàtí kí ṣe pé èèyàn ní central bank inú ilé láti ń fi àsìkò yìí pé ìjọba wípé kó tó di pọ́lọ́mù mọ̀mọ́mọ́ ìjọba ẹ̀ tètè bá wa dá sí i ẹ bá wa dá sí ẹ bá wa rescue gbogbo àwọn èèyàn wa tán wà káàkiri káàkiri tí wọ́n gbé ìbànújẹ́ ló ń jẹ́ fún mi láti rí i pé government functionaries a sì rí wọn pẹ̀lú dùnnú ní patí káàkiri àwọn ọba wa despite tó ń ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá a sì rí àwọn ọba wa tó sì ń dunnú kiri tí wọ́n ń jó kiri tí wọ́n lọ patí tí wọ́n lọ ń jó bẹ́ẹ̀ láyé àtijọ́ láyé àtijọ́ mi ò rò pé lè dédé rí ọba ń patí kan odindi ọba lápè but láyé ìsìn kódà àwọn ọba ti sìn lọ bẹ́ẹ̀ di ọmọdé bẹ́ẹ̀ di ọmọ ten years wọ́n lọ bẹ́ẹ̀ sì rí ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́ wọ́n ń pa àwọn tẹ́ ìjọba lé lórí inú yín dẹ̀ ń dùn kódà tó tiẹ̀ tó ṣẹlẹ̀ tó tún fọ́nì ni pé they are telling us characteristically pé àwọn wà on concern in tó bá wù tó bá lè ṣẹlẹ̀ sí ni kó ṣẹlẹ̀ ẹ̀ bá àkùtàn we are less concerned wọ́n tún fà fúlàní yẹn joyè wọ́n tún bá wọn ṣe ẹ̀tún jọ rí wọn nípa tí wọ́n jọ rẹ́rìn síra wọn máa ọ̀gẹ̀ ara wọn Sule Lamido ti sọ bẹ́ẹ̀ wípé gbogbo àwọn táwọn jẹ́ elite àwọn ọmọ ibi táwọn ti ń pàdé ẹ gbogbo ariwo tá à ń pa yìí ariwo tálíkà ni wọ́n á rí wa wọ́n fi wá ṣe lẹ́yà ni wọ́n ti sọ bẹ́ẹ̀ pé táwọn ń ṣe fún wa nìyẹn pé gbogbo bíbẹ̀ yẹ wà ẹnu yín ò lè kò ẹ lè rí vote against wa ọmọ tó ń ṣe yín sí náà máa forí náírà dín yín lẹ́nu náà láti sọ́ sí yín asẹ̀dì asọ̀gẹ̀dẹ̀ sọ́bọ ni ìsìnlára yín máa wálẹ̀ yìí ṣó lọ́ wà mbẹ́ ni wọ́n dìdí dẹ́ pọ́fátì sí wa ni wọ́n dìdí bá wa ọ́dà àyàwálé ni aeroplane ni wọ́n fi gbé wálé àti ship wọ́n wá ń pín fún everybody sámárì jẹ má rí mu ó wá ó wá kárí ayé débi wípé ní nàìjíríà yìí o kó o tó lè sọ pé o gbé síbí méjì sẹ́nu láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wàá ṣiṣẹ́ o ilé tẹ́ bá ti rí tirú ẹ̀ ti ń ṣẹlẹ̀ à wọ́n kó oríire nu ilé yẹn àìmọye lẹ́nu ilé mẹ́wàá ẹ̀rí mẹ́sàn-án tó jẹ́ pé tó bá jẹ tàárọ̀ ó dẹ̀ dàárọ̀ ọjọ́ kejì tí wọn bá rí tàárọ̀ jẹ tán rí jẹ ó lè jalè náà máa rí nǹkan fi sẹ́nu ó dẹ̀ tún dọ̀la wọ́n dẹ̀ sọ fún wa pé deliberate action ni àwọn mọ̀ọ́mọ̀ ni ẹnìkan sọ fún mi pé ẹni náà tó pè mí lánàá ó ní ike gàrí ike ọ̀dà kéńkélé ike ọ̀dà kéńkélé ó ní òun rà ní ṣé two thousand one hundred àbí kí ni mo tún bi wọ́n léèrè pé ẹ̀sà àbí ike rice ó ní ike gàrí ebi kì í jẹ gàrí mi ò jẹba so mi ìmọye tí wọ́n ń tà mi ò tiẹ̀ ń rà àfi tó bá kàn pọ̀ sí bóyá alálejò tó sáà insist pé ẹ̀bà ló fẹ́ jẹ wọ́n á máa ní kọ́ lọ ra gàrí wá fún kò jẹ́ kémi mọ iye tí wọ́n ń tà mi kì í dẹ̀ jẹ ráìsì oní eh, pàbọ́ ìlú ọ̀fadà ni máa ń sò jẹ always so ọ̀fadà ni mo mọ current price mo mọ current price ráìsì tí wọ́n tó ń ṣe yẹn pàbọ́ ìlú I don't eat it because of sugar so àwọn tó wọ́n ra àwọn nǹkan yìí ó ní wọ́n lára ike ike ráìsì kan ike ráìsì kan ẹyọ kan àfẹ̀sìnkàn ti máa wọ̀ two thousand plus níjẹ́ òun làwa dàbẹ̀ mo rí kíní kan báyìí wà tí máa ń jẹ tí mo láìkì ń gbà kan kó tó di pé mò ń sá fún ṣúgà kíní yẹn fókọ̀sì àwọn náà ń pe kíní ọ̀hún bíi kébí ó máa dún kran crunches báyìí ní sá I do bought it fifty naira bá ti ra méjì hundred naira tẹ́ bá mú mi sí báyìí kódà kílẹ̀ kílẹ̀ ṣú ni kẹ́ tó tó jẹun nígbà tí máa rí ní àná tán post ẹ̀ three hundred naira lẹ́yọ kan from fifty naira three hundred naira mo tún mo ní bóyá mi ò rí dáadáa mo tún mo tún fẹ́ mo fẹ́ fọ́tò yẹn ni mo rí títọ̀ òun kọ́ síbẹ̀ amazing kìíní kan is now three hundred naira mo ní tó kí ló wá dé ẹ febi pa wá a gbogbo social amenities lò hospital wa di death trap ìtò tó wá kù sí ìtọ́ fẹ́ fi reduce wa ó ní kí fúlàní máa jí wa gbé kán máa béèrè owó tá a lè meet láéláé wàláì owó táwọn fúlàní yẹn ń béèrè àwọn tó lè meet up òun làwọn tó wà níjọba láwọn tó jẹ́ pé à ń gbọ́ lójú méjèèjì eléyìí kìíní kan kìíní kan ó gbé twenty billion dollar ó gbé one billion dollar àwọn tá a lè meet up tó ń béèrè nìyẹn ẹ wo àtànà tá a ti ń tọrọ fọmọ yìí ọlọ́run ẹlẹ́dàá nìkan ló lè save life ẹ̀ lẹ́nìí sìn thirty twenty ni wọ́n pàṣẹ àdànà kó tó di pé everybody bẹ̀rẹ̀ sí ní pariwo kiri lánàá yẹn sì sẹ́ni wọ́n they are able to raise another twelve million just twelve million ó ti di just láàrin hundred of million tó ń béèrè gbogbo ẹ̀ wá jẹ́ thirty two bí ẹ̀ thirty three rather thirty three million nù nínú hundred million upon the effort everybody ti put up everybody ti fúnra ẹ̀ báyìí ẹ mọ ká ká sá aṣọ ẹ ká fọ aṣọ tán ká wá fún wọ́n ti fún gbẹ́kú kó ya where else do we want to go wọ́n dẹ̀ ni wọ́n kọ lẹ́tà sí gọ́fúnà kan títí tí wọn ò dáhùn ẹ jọ̀ọ́ ẹ gbà wá ẹ ṣàánú wa o ẹ̀yin ìjọba tẹ́ ẹ wà lóde ẹ bá wa bẹ̀ wọ́n o ẹ bá wa bẹ̀ àwọn tí wọ́n dẹ fúlàní sí wa o kí wọ́n jọ kán jèbù rẹ o a ní ṣe bẹ́ẹ̀ mọ́ o torá àti ṣẹ̀ láti jẹ́ citizen nàìjíríà kán jọ o ẹbẹ wà rí òṣùbàrè kán jọ kán kán ṣàánú wa kí wọ́n fi wá lọ́rùn lẹ́kàn jẹ́ aráyé gbé eléyìí náà kò jẹ́ kọ̀ fún gbogbo àwọn ọmọ yorùbá mo ti sọ tìjọba fún wọn àwa tá a jọ ọmọ yorùbá ṣàǹrojú ilẹ̀ ṣàǹrojú ayé bóyá ohun tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ yà àti ẹ̀jẹ̀kẹ́nu wákò bóyá ohun tó ṣẹlẹ̀ yà jẹ́ káwa náà ní ìsopọ̀ ẹ̀mí bóyá ohun tó ṣẹlẹ̀ yà jẹ́ ká nírònú kórí wa pé káwa náà tiẹ̀ pawó síbi kan náà ká tiẹ̀ dọ̀sùn ká rorí síbi kan náà bóyá àsìkò tó nìyẹn tásìkò nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ káwọn kan máa pe kólùkólùkólù kẹ́yìn kan máa lùlù kówó kówó kówó ó ló ṣẹlẹ̀ yìí o I could vividly ní ìjọ ní dáadáa mo rántí ní ọjọ́ tí wọ́n wá destroy ilé Sunday Igboho tó escape àáfàá kan bọ́ sórí social media yóò bá àáfàá ni o ó bọ́ sórí social media ó bẹ̀ sí ní pariwo ẹ ó ń fi Ìgbòho ṣe yẹ̀yẹ́ ni o ẹ ṣẹ̀fọ́ sọ pé òun lóògùn kò sí á nígbà tí wọ́n pa àdògàn tán ìyá àdògàn wá sá lọ ìyá ọmọ rìpọ́ọ̀tù sá lọ àbí ó sàtọ̀ ọ̀rọ̀ yẹn jágba jàgbá níjọ́ yẹn tá a fà yẹn sọ. So mo wò mo mirí àìmọye ọmọ yorùbá tó dá yẹ̀yẹ́ Ìgbòho náà sílẹ̀ tó tán ó ti sá lọ ó ṣe bọ́ lẹ́ni kò ṣe ṣe fọlọ́hùn lóògùn kò ṣe dúró mo wò títí báyìí bẹ́ẹ̀ ń tọ́mọkùnrin yẹn sọ ló wá ń padà ṣẹlẹ̀ yìí yorùbá lásọ̀rọ̀ ṣe kì í sọ̀rọ̀ dànù vision tọ́lọ́ ní kí Ìgbòho rí nígbà yẹn pé à ìgbésẹ̀ táwọn fúlàní ìgbé yìí kékeré láti pẹ̀ka àrókò tá a bá pẹ̀ka ẹ̀ á padà gbòdìdì tó bá dàgbà máa gbẹbọ má yẹn rí gbà yẹn ó tètè dìde mọ́ ó take action kò gba kọ́bọ̀ lọ́wọ́ anybody he took it upon himself later gba táwọn èèyàn rí wàhálà tó ṣe they started donating for him ibikíbi tó bá fẹ́ lọ gbà nígbà yẹn Ìgbòho máa gba mọ́tò bọ́ọ̀sì òun àtàwọn boys ẹ̀ from one state to the other òun ló máa lówó tẹ̀ ló máa lówó oúnjẹ ló máa ní gbogbo ẹ̀ bàtàwọn èèyàn wá rí wàhálà tó ń ṣe láwọn tó ń nígbàgbọ́ sí tó ń ṣe yẹn they started contributing for him nígbà táwa kan máa dìde gbùrù ẹ ló lè ní pé ó ti ń gbowó ẹ sọ pé ó ti ń jalè kiri ẹ sọ pé Sunday gbèrè lè tó tiẹ̀ ráwọn àjàkálẹ̀ àrùn àtàwọn dagboru gbogbo wọn yẹn bẹ́ẹ̀ stọ́ọ̀fù wọn yẹn àsìkò rẹ̀ fáwa Yorùbá ó wù ọ́ bíi ó bá jẹ́ mi nìgbòho ni máa lincoln síbi tí mo wà nísìn kò kú lọ́mọ nàìjíríà ọmọ òsì inú ọmọ tán fẹ́ gbé ìyá ẹ̀ dẹ̀ ti darúgbó gbogbo aná la fojú nígbà tí ìyá yẹn kú òun fúnra rẹ̀ ó ní passport kódà ó ní citizenship Germany it's a matter of pé kó kàn gba pọn pálí ẹ̀ kó gba Germany lọ kó lọ máa gbádùn but he doesn't do that He doesn't do that ó nífẹ̀ẹ́ aráàlú ó nífẹ̀ẹ́ Yorùbá ó jà jàjàjàjà until Yorùbá wà náà ni tó tà jáde ẹlẹ́yà táwọn fi gbòòwò ṣe ń gbà yẹn òyìnbó ní who laugh last laugh best ṣóhun kọ́ ló wá fi wá ṣẹlẹ́yà sí ẹ̀ṣẹ́ ṣé ìṣọ́mọ̀ gbowó ni wọ́n ń gbé sìn ṣóhun ló bí àwọn ọmọ tó ń gbé tó ń pa tí wọ́n ń gba ransom ọmọ Yorùbá náà ń gbé tó ń gbowó ṣó Ìgbòho ló bí wọn ẹlẹ́yà tá a fi ń ṣe ń gbà yẹn ṣóun kọ́ ló yẹ kó máa fi wá ṣe ẹlẹ́yà sí pẹ̀lú ẹ̀ náà ọmọkùnrin yóò tún fi wá ṣe ẹlẹ́yà o ìfẹ́ lẹ Yorùbá tó sì wà lórí ẹ̀mí ẹ̀ kò sí olówó mo tún sọ pé kò sí gbogbo ẹnu ni mo fi sọ pé kò sí kò sólówó kan tó lè ṣe tí Ìgbòho ṣe àní díọ̀tì kan sọ pé ṣẹfẹ́ mọ̀ ta ni ṣebí nínú yorùbá nation ẹ̀ náà ló ti rówó ra gbogbo mọ́tò tí wọ́n bàjẹ́ nínú ilé ẹ̀ owó yorùbá nation ló fi kọ́lé ẹlòmíà kan jókòó á kàn sọ rọ́bìṣì tó bá lẹ́nu láì dẹ̀ mọ́ kankan ìgbòho tó ti kọ́lé ẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ìgbòho tó ti ń lo mọ́tò ńláńláńlá kódà tó tún ń ta mọ́tò ó fi gbogbo ọlá yẹn lẹ̀ ó fi gbogbo richness yẹn lẹ̀ gbogbo owó yẹn gbogbo ọlá yẹn ló fi sílẹ̀ ó lóun fẹ́ jà fún yorùbá àṣẹ yorùbá àṣẹ jò ní wá àṣà àṣẹ lù lẹ́nu nù look at us gbogbo àwọn heroes tó ti jà tẹ́yìn nǹkan kí la fi ṣe wọ́n ibi la fi ṣú wọn náà ẹ lọ wo gbò tán lẹ yorùbá àwọn ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ yorùbá mélòó ló jà fún ilẹ̀ yorùbá tó jẹ́ pé ó padà ṣàṣeyọrí tí kì í ṣe pé yorùbá fibi ṣùgbẹ̀yìn nínú tán ó rèé o àìníṣopọ̀ ẹ̀mí wa ó ló ń fìyà jẹ wá àtàwọn ọmọ wa yìí o ẹni tẹ́ ẹ fi ṣe yẹ̀yẹ̀ lánàá ká ní kí gbogbo oníkálukú ti dìde mọ́ ẹ wò ó ẹ lọ́ọ́ ka ìtàn ogun jálumi ẹ lọ́ọ́ ka ìtàn action group wẹ́ẹ̀tì ẹ̀ ṣebí nítorí ìpèsòpọ̀ ẹ̀mí wà láàrin gbogbo àwọn yorùbá yìí ni wọ́n ṣe ṣàṣeyọrí àwọn nǹkan yìí nílẹ̀ yorùbá sì fi jẹ́lẹ̀ yorùbá lénìí tó bá jẹ́ pé ọlápágbọ́pá ẹlẹ́sẹ̀ gbẹ́sẹ̀ olórí gbé orí ni wọ́n fi lògbèsí ayé ń gbà yẹn ni ìtàn táwa ń palẹ̀ ní àní lè rí pa ogun jálumi yorùbá ò ní ṣẹ́gun wọ́n á dẹ̀ ti kólẹ̀ yorùbá ti pẹ́ gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ wá ń jẹ ọba sáwọn ìlú yìí fúlàní ni bàbá àjọba bíi tilẹ̀ haúsá àti lọrin ẹ̀bá kan máa gbọ́ emir of egbaland emir of ijebuland emir of kítúni òṣogbo emir àti ìlú Ọ̀yọ́ emir emir alẹ́ bá máa gbọ́ kiri yes na wọ́n plan ẹ̀ ọlọ́run ò fún wọn ṣe ni ká dúpẹ́ tó pọ̀ lọ́wọ́ àwọn ológun Ìbàdàn tí wọ́n bá wa stop ogun jálumi babaláríwájú Adépọ̀jù kọ́ ló ń bá a ṣe dáadáa fún kábàárì wọn wọ́n fi ṣe ewì kan tó kú èmi náà tún fi ṣe play mo ṣe késẹ́ẹ̀tì jáde lé lórí ìtani Fúlàní ẹ padà lọ wo àwọn ọ̀tàn yẹn kẹ́ ẹ mọ ibi tí Yorùbá ti ṣubú kẹ́ ẹ wo ibi tí Yorùbá ti ṣubú kí dẹ̀ ló fà àìníṣopọ̀ ẹ̀mí kan ṣoyìn ni àìjọṣepọ̀ àìfẹ́ bá lágbájá ni tàmẹ̀dù ni èmi ò lè bá ṣe olófìyà jẹ Yorùbá dé ni níjọ́ wo la fẹ́ bọ́ ń bẹ̀ níjọ́ wo la fẹ́ bọ́ ń bẹ̀ lọ́jọ́ wo ló dà àfi ká rorí wa o àfi kí Yorùbá sùn ká sorun mẹ́ta táwọn ọlọ́gbọ́n sùn ká rorí wa papọ̀ ṣé bá a ṣe fẹ́ máa bá lọ rè nísìn àwa jìyà fúlàní àwọn ọmọ wa náà tún ti ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n ti wọ́n ti wá ń sọ dègún ìdílé báyìí ẹ wò gbà tán ti ń bá wa bọ̀ látàyé àwọn àwọlẹ̀ náà ti ń bá wa bọ̀ o ẹ wo ibi tí wọ́n bá wa dé rèé o wọ́n tún lọ padà wú ìtàn jáde ohun tán ti ṣe tíyẹn ti lọ tá a rò pé ó ti dàfi ẹyìn tẹ̀gùn fìṣàn àwọn tó wá rí kanéètì ẹ̀ padà wọ́n wá ní sẹ́ẹ̀dì dandan àfi káwọn jí i gbé wọn wá béèrè nígbà kan bẹ̀rẹ̀ bíi kan gba five million kan gba ten million òní tẹ́lẹ̀ o nísìnyí wọ́n ti graduate o ẹni ní lọ́kì ni wọ́n máa ní kó lọ mọ́ hundred million wá ó ní lọ́kì ni owó téèyàn ò lè pa ìdí next ten to twenty kan ní kírù mi wá mú ìjọba dáyé mi ò rí ten million rí pé ten million mo kó sọ́wọ́ mi ò rí rí kí ọ̀rọ̀ sọ pé kémi lọ wá hundred million wá máa kàn sọ fún wọn ni pé mo sọ̀rọ̀ ẹ̀dá sẹ́sà yìnbọn pa mí kí n máa lọ kó ní kàn mí lágbára ọlọ́mi ní ríru ẹ̀ torí mo wo wájú mo wo ẹ̀yìn pé ta mo ní lẹ́yìn ọlọ́run ẹlẹ́dà níbo mo fẹ́ wá hundred million gbà kí ló ilé ìbámu àṣẹlẹ̀ la ṣe ń kẹun sọ̀rọ̀ kábàá má kẹtàn sáré ṣùgbọ́n bá a ṣe ń fà síwájú lẹ́yìn kan fà sẹ́yìn fún wa ẹ̀yin tẹ́ wá fà sẹ́yìn ẹ̀ṣẹ́ tí lóòótọ́ ọ̀rọ̀ báyìí sí ṣojú yín ti mọ́ ṣe rí pé Ìgbòho is a winner ṣe rí pé ọmọkùnrin yẹn correct ṣe rí pé ìjà tó ń jà lóòótọ́ ni ṣe rí pé kì ṣe ọmọ ọ̀tá ṣàdàlúrú ṣé n tó sọ ṣé kò correct ni ṣe ríran wò ilẹ̀ o ọmọ ọlọ́ọ̀lẹ̀ ó lo gbogbo ariwo Ìgbòho ń gbà yẹn àti ríbi tó já yes yes ibi máa já sí náà ló já sí yẹn bàbá ẹnìkan sọ̀rọ̀ fún mi lánàá ó nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ débi kan tó rí pé ọ̀rọ̀ yìí ò yé ọmọ Yorùbá ó ló yà sọ pé ẹyin bàbá mi mo sọ́rí ẹ má bínú ó ló sọ pé bàbá yes now nígbà tó ti rí pé ò yé wá Yorùbá náà kàn ló lọ́wọ́ ẹjọ́ ta ló da lọ́wọ́ sẹ́wọ̀n kì í ṣe Yorùbá ni bá dájọ́ tó sorry my ó ti pẹ́ gan ìdọ́ǹtẹ̀ tá a ti mọ̀ ọ́n mọ̀ máa tara wa jáde bí ẹni tọgbọ́n bí ẹni ta jésù kiri lọ́gbọ́n fàdákà ìjúdásí pọ̀ nú àwa yorùbá gan tààrà kọ́ ló ń ṣàánú wa ni n tó fìyà jẹ wá nìyẹn o àìníṣopọ̀ ẹ̀mí àìfimọ̀ṣọ̀kan àìṣetán láti rí bó ṣe yẹ ká rí ọlọ́run ayọ́nu sí wa o náà nísìn ká lọ ká lọ mọ kí ló ń ṣẹlẹ̀ káwa náà make decision lọ́wọ́ ara wa kí ni next solution kí ni next line of action kí ni nǹkan tá a fẹ́ ṣe báwo la ṣe lè bọ́ nínú wàhálà tó tún dé yìí àwọn ti tànà àwọn bàbá wa lánàá wọ́n rí challenges táwọn fúlàní gbédé wọ́n rí gẹ́gẹ́ bí challenges wọ́n rí bí ogun wọ́n dẹ̀ dìde mọ́gìrì wọ́n ṣẹ́gun yẹn làwa ṣe kú o lọ́mọ yorùbá o bóyá wa náà bá máa lo gbèsè ayé fúlàní bí tààrà lọrin ni o ẹ lọ sí lọrin ẹ rí póríṣi èèyàn méjì ló ń gbé lọrin ẹ rí ìgbésí ayé àwọn kan kò yàtọ̀ sí ti fúlàní ìgbésí ayé àwọn kan ló jọ ti yorùbá díẹ̀díẹ̀ irú yẹn náà ni wọ́n fẹ́ ṣe fún àwa náà nílẹ̀ yorùbá kí ni tá a ṣe kí ló dé gan kí ló dé tán jẹ́ kógun omi kí ló dé tán fi wálẹ̀ pẹ̀lú ìgbésí ayé wa kí wọ́n fi wálẹ̀ pẹ̀lú ìgbésí ayé wa kó jẹ́ ká rí mú mi àdúrà mi sọ́lọ́run ẹlẹ́dàá ó ní wípé pẹ̀lú ògo ọlọ́run ọmọkùnrin tí wọ́n gbé àtàwọn àti àwọn òbí tí wọ́n gbé lọ́dọ̀ ẹ̀ tó ọlọ́run bá wa dá wọn sílẹ̀ o bẹ́ẹ̀ tí ó irú eléyìí ò tún gbọ́dọ̀ rí ọkọ ọmọ o èmi náà bá wọn fi ẹnu sí gọ́fúnà Ṣèyí Mákindé àtẹ̀yìntẹ́ bá ń wò mí tẹ́ mọ gọ́fúnà yìí ẹjọ́ ẹ bá mi appeal sí wọn káwọn náà gbà wá o kí wọ́n yàn wá ń bẹ̀ kí wọ́n bá bá gọ́fúnà Kaduna State sọ̀rọ̀ kí wọ́n bá wa release àwọn ará bíi kí wọ́n máa bọ̀ lé àwọn nìkọ́kọ́ àwọn tó gbé làbújá náà family of ten tí wọ́n ti pa mẹ́rin nínú wọn abẹ́yìn Mr President ẹ bá ṣẹ́ lórí àwọn ẹni náà kẹ́ bá wa fi wọ́n lẹ̀ èmi nìkọ́kọ́ ni mò ń gbóhùn sókè lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn àwọn ọ̀jọ̀gbọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí because àbùkù tó bá kan ẹnìkan tó ti ń kẹlòmíì ò ti dànkó o ohun tó ń ṣẹlẹ̀ yìí ń sin gbogbo ilẹ̀ Nàìjíríà ló kàn kódà kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan ṣùgbọ́n ohun tá a kàn ṣe rí ni pé yorùbá ni wọ́n ń kanlẹ̀kùn ní north tí wọ́n ń gbé so far àwọn tèmi rí so far o àmọ́ south west mo ṣe rí tó jẹ́ pé wọ́n ń gbé èmi ní kọ́kọ́ ni mo sọ nípa ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan náà rí tí wọ́n jókòó táwọn náà analyse àti pé gbogbo ìgbà tí à sọ̀rọ̀ yìí táwọn èèyàn ò yá sí bí mo ti ṣe sọ̀rọ̀ làwọn ọkùnrin náà sọ̀rọ̀. all right To keep Abuja and other parts of Nigeria safer, all hands must be on deck. As such, the Inspector General of Police, Kayode Egbetokun, has held a crucial meeting with the force management team and commanders of police tactical squad. The meeting was convened to map out strategies to check activities of bandits terrorizing various parts of the country. Also, President Bola Ahmed Tinubu has vowed not to rest until his government stamps out terrorism, banditry, and every kidnapping, and every agent of darkness is crushed. Gentlemen, soundbite, soundbite, soundbite, soundbite from the Inspector General of Police and the the Commander in Chief himself, Bola Metinubu. But we we've been grappling with this in the last eight years, and uh, we thought during the election, thoughts came down and. Uh, now, we now have insecurity across the country and is moving dangerously close to the seat of power. It's not moving dangerously to the seat of power. It is within the seat of power. It's in Abuja. And uh, you remember vividly, some months back, the governor of Niger State raised an alarm. Governor Bago? Yes. He raised an alarm. He said that the bandits, terrorists, kidnappers have practically taken over Niger State. And they are almost circling Abuja. He said it. <laughs> From Suleja to uh, Zuba, um, which is uh, Abuja, how many kilometers? Very few kilometers. So it is practical. They have been in Niger State and have been, even within Niger State, um, Abuja is practically surrounded by Niger, um, Nasarawa, and Kogi State. Those are the major. And these guys have been within. The, and the question you ask yourself When this alarm was raised, what did our security agents do? It still goes back to what we are saying. What did they do? Did they follow up on what that alarm that was raised by the governor of Niger State? Now they have entered the city. The most annoying part is that we don't know the social, economic, and political problem that this level of insecurity is bringing to the seat of power. One, Abuja is our capital. That is our political head. That is where you have all the embassies. Now, the president has been going around on a daily basis, flying across countries, trying to seek uh, foreigners to come and invest in Nigeria. The vice president currently is in Davos, Switzerland, begging foreigners to come and invest in Nigeria. But with the kind of news coming out, who will want to come and invest in a place where there is a high level of insecurity? So this is a big challenge, and I believe that the security agencies should be able to do. And let us put this: this is squarely on the footstep of the Nigerian police. We shouldn't miss this up. The Nigerian police, by the uh, uh, by the 1999 Constitution, um, 1999, uh, um, yes, uh, Constitution of the Federal Republic of Nigeria, as amended, gave the power for internal security to the police. The armed forces, the army, the um, air force, the navy, uh, their own primary responsibility is to guard against ex external aggression. So, being that be as the case, now this issue has come up. Good enough, the IG, um, I saw this, uh, this afternoon, I saw that there was a, a press uh, um, conference that I had. I saw them moving out a lot of equipment and the rest of them ready to go into display. But this has become, you forgot it, I hope you've not forgotten the Kaduna, Kaduna, Abuja, Kaduna. That um, embarrassment. That, the embarrassment that that area has been causing. So it is a big challenge, and I hope that. So they're back now. Yes. I hope that the challenge, unlike what happened during the uh, Buhari, where the president gave a standing order to an IGP to go into Benue State. He, didn't, he refused. The IG didn't go. And the president was not aware. Mm. Until one day he now asked, ah, My friend, I think I remember that I asked you to go to. But they have to know that there is a new chef in the saddle. Ebola Ahmed Tinubu is not like Buhari. He's a man that wants things to be done. And he has said time and time, okay, if you don't get your job done, you will go. And that is it. But this issue of look at the young children being kidnapped, being killed. Look at the ones, five, a family of five, mm. five girls one of them was, was killed. Just that, not even there was one before that. One was killed because the parent could not pay. Then another 13 year old. But let me find, let me drop on this. There is something that is also happening that we have to be very careful of. The issue of crowdfunding. If you understand what I mean, a former minister came out recently to say, ah, his friend has been able to raise 50 million to be able to help. Such issues shouldn't be on public domain. Those are not things that we put on national newspaper or put on television and the rest of them. It has to do with security. Now, because of those things, some of the bandits have now raised their and from Niger Day to 700 million. Okay, let's take this, brother. On the federal capital territory, hosting foreign nations, hosting a lot of you know foreign investors and everything, it's not something that the next thing now, if the United States want to issue their travel advisory. advisory <laughs> I, I, don't imagine that Abuja will be there. Mm. And if Abuja is there now, that means it's a big problem. It's a, it's a big problem that we are facing. And um, we are impressed that the IG is summoning uh, policemen, you know, tax force and all that. You know, very good. But what is important it what, what, we want to see results. Results. You have read about results. anytime something happens like this, the IG with someone high command. Sometimes know, the IG itself will relocate yes, to that state, relocate to that place. Do the grab Those things have become photo opportunism. Mm. have become people are tired. We want to see results because this thing has been happening since 2009, and it's getting worse by the day. You know, so when we are talking about people having a strong gold in River Niger, that is a very dangerous thing. No River Niger crisscrosses nine states, and some of these states are riddled with terrorist organizations. You know, Mali, Niger, Chad, Burkina Faso, from its source in Guinea, River Niger that flows into Niger state. That river is enough for them to use small vessels to bring in whatever they want to bring into the country. And you know, the tributaries of River Niger goes to Niger Delta. So it means that if they have strong gold in on River Niger, they could actually threaten our oil uh, capability. So Niger, uh, River Niger is very close to, you know, Abuja. We are having major crisis of terrorism in Kaduna. We are having in Niger We are having in Benue. All the frontier states around Abuja, the federal capital territory. So it's cause for concern. But at the same time, I know that this is an inherited problem the government has just spent few months, six months or thereabout. So they need time, but they must also know that Nigerians are they are desperate, you know, to see fundamental changes. They are concerned about the fact that they cannot they, when their children go to school, they can't go to sleep, they cannot rest. They are anxious to see whether it's going to come back or not. I know this thing is is shrinking Nigeria. It's, many Nigerians are going back to their communities is creating is you know a fractured state. When your children graduate from school, you know you, you don't want him to go and serve in the north. You don't want, if he graduates in the north, you don't want him to go to the south. When you are sending your children to secondary school, you want them to be to go to the next primary school, the next secondary school that is in your neighbor, the university, the next one in your neighbor. People don't want to interact any longer, and it's going to affect you know the kind of uh, you know um, the kind of unity that we actually need for the country to see themselves and some people are shrinking to their local communities. People, yeah, people because don't want to. I don't know. They don't want to work elsewhere. Coppers don't want to go out of their terri territory. So you know, so the, the yeah. concept of having a Nigeria where people have confidence in each other, learn about each other's culture, is being you know, uh, you know, it's, you know, it's been eroded. So it's, it's a very dangerous thing that you see a family of just go to people's homes, not even highway now. They go to went to their homes and yes. they took them there. In estates in Abuja. These are very cruel people. And we must realize that terrorism is motivated by three factors economic, criminal, and political. The political angle is there. So the government needs to look at these three layers. So at the end of the day, we don't allow it to get out. It was building up for several years, and we just believe that you know everything is normal. Now it's getting out of hand. What kind of audacity is that? That not on the highway, they won't wait for you on the highway. They are not going into estates, going into um, uh, you know, accommodations and to pick people. Yes, uh, several. Would have been watching you for weeks. would have several estates um, in Abuja is not safe now. Estates used to be some of the safest within communities in the past, but now they go to estates. Um, um, they kidnap people, they pick them. They not just pick one person. They now they pick entire family. That is the most annoying part of it. They pick an entire family and now start asking mm, for. Asking for But there is something also we have to also look at. What level of intelligence sharing do our security agents also do? Mm. Very key is the police sharing intelligence with NIA? Are they sharing intelligence? Uh, is DSS sharing intelligence with Nigerian Army? Is Nigerian Army sharing with the uh, Navy? I was at one of the, um, I think the last uh, Army uh, engagement in uh, in Ibadan. where I was one of those that was invited by the chief of army staff, and I attended. One fundamental thing that I noticed at that conference that all the three um, the chief of staff, they are classmates. I think that's the first time we're having that. They are class, all of them are saying, in fact, very, very close. That the chief of army staff, uh, uh, Lieutenant General I said that this is going to be one of the best level of chief of staff We are going to have. Mm. Unlike what we were having before. You know, there was a time that uh, uh, the NSA, one of the NSA came out that the greatest problem is having is that the service chiefs are not even cooperating within themselves. So the intelligence sharing should go a long way. Most often than not in this country, what we do is we react rather than prevent. That has always been our challenge in most other countries of the world. Let's, let me give a, a, a classical example. Two days ago, somebody rammed in Israel. Somebody rammed, some guys rammed a vehicle into a crowd in, the, in, in Israel. Why? Within two hours, all of them were picked up. In the US, you see people. It's not that we don't have insecurity in some, some of these countries. Of course, we've seen that we are starting individuals carry gun, go to school, kill people. But you can be rest assured that within the next 48 hours, they will be caught. Mm. They will fish them out. What has happened to all the ones within the court? When last did you see anybody in court? And taking it further, most of the Boko Haram people that were arrested, that the government told that they were going to prosecute, mm. how many of them have been prosecuted? Because when you don't make example of people, mm. then it becomes a problem. The security people, some of them are going to be there. Some of these people that are in court, list. You've forgotten. You're forgetting that in Dubai, some Nigerians, some people were, were called up. Yes, for financing yeah. terrorism they were prosecuted and within two days three days they were jailed how come that we are not doing same here rather what we are doing amnesty amnesty it will never solve the problem. ẹ káàbọ̀ padà ṣe é gbọ́n tán tó ọlọ́run á wa tó lẹ́ẹ̀kan sí mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa dá sí ọ̀rọ̀ náà tẹ́ ẹ ṣàánú wa tó jẹ́ pé ẹ tiẹ̀ fún wa ní nǹkan yóò bá bọ̀ wọ́n ní ẹ jẹ́ ká rí ẹni tó mọ ẹni tó rí ni tó mọ́ni lójú ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ o èèyàn kan báyìí ni kò tiẹ̀ wo ibi tó wà ló ní owó ibi tá a wà àwọn tí wọ́n tẹ̀ di ẹ̀kẹ̀ṣẹ̀ tí wọ́n ní kéèyàn bà ẹ bí nǹkan kan bá wà lọ́wọ́ wọn ni bó ṣe máa ní àgbà náà nìyẹn ẹ rẹ́yìn tẹ́ fún wa one thousand kódà mo rẹ́ni fún wa five hundred ẹ ṣe wọn adúpẹ́ o bẹ́ẹ̀ náà la dẹ̀ rí àwọn méjì kan gbàǹkọ̀ gbàǹkọ̀ ìkan fún wa màmá kan fún wa ní odindi one million naira plus kódà mo fẹ́ ya wèrè lálẹ́ àná gbà mo rówó yẹn pé ẹ́ tẹkùntẹkùn ni màmá yẹn fi pè mí tó fi sọ wọ́n ti dààmú dààmú dààmú dollars náà fẹ́ send wọn ò mọ bọ́n ṣe lè send wọn ò rí send kò lọ wọ́n ṣẹ̀ wá sọ pé àwọn send sáwọn kan bá kan bá kan ìyá yẹn dààmú throughout lóru àná ni at the end of the day one million and twenty kìíní kan thousand ó ṣàwọlé ṣá mi ì dẹ̀ jẹ́ kó sùn immediately ni mo ti send ẹ̀ sáwọn family yẹn torí wípé bírú ẹ̀ bá sùn mọ́jú kí la mọ̀ tó bá ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ̀ láti sẹ́ǹdì ẹ̀ sí wọn pé ẹ tún sẹ́ǹdì ẹ̀ síbẹ̀ bóyá gba negotiator bá rí pówó wọlé bóyá ajẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ kí wọ́n ṣàánú àwọn ọmọ ọlọ́mọ kí wọ́n pa àwọn kọ́ má pa àwọn yòó níyà àwọn náà bímọ tiwọn kó tó di pọ́mọ yìí náà kó náà tún tó rà sí ọlọ́run ọba kò ní jẹ́ kán kú o ó ní ọṣẹ ọlọ́kàṣe ogun ẹ̀yìn tí ẹ bá àwògbó iná la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o orúkọ tèmi ò yípadà láwùjọ adébáṣà àbúrò ọmọ bàbá tíṣà lábẹ́kúta ẹni tí gbogbo wa mọ̀ sí bàbá gbàgede mọ̀ mo ń fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ wa lẹ́ẹ̀kan sí ẹni fún wa ten thousand ẹni fún wa twenty oní fifty oní hundred gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ káàkiri bí ò lè máa dárúkọ torí pé ó ti pọ̀ ju àlè dárúkọ tán ẹ ṣé o pẹ̀tẹ́ fún wa two thousand one thousand five hundred kódà dórí gbogbo tẹ́ fún wa mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ẹ ṣé o ọmọ tiyín náà wọ́n ní owó yẹn fún lágbára ọlọ́run